rí màbúbùlá. ẹ wá rí màbúbùlá yìí tiẹ̀. yóò kàn máa sùn yóò máa jí ni. yóò máa sùn yóò sì máa jí. kọ́lá ó lè má kírun pé. ó lè má kírun rẹ̀ pé. ó lè má gbàwẹ̀ pé. ó lè má gbàwẹ̀ pé. ó lè má jẹun láàrin àwẹ̀. ó lè má jẹun dágbò ẹ̀ má bẹ̀rẹ̀ àmọ́ tó bá wo sánmọ̀ báyìí lẹ́ẹ̀kan náà. tó bá wo sánmọ̀ lẹ́ẹ̀kan báyìí. tó bá lọ́lọ́ wọn ṣe yóò ṣe. tó bá lọ́lọ́ wọn bó ṣe yóò sì ṣe. ẹ gbọ́dọ̀ farawé o. ẹ gbọ́dọ̀ farawé o. orí máa bóbò láàyè. orí máa bóbò láàyè. ọlọ́run ò retí iṣẹ́ lọ́dọ̀ ẹ̀. ọlọ́run bò retí iṣẹ́ lọ́dọ̀ ẹ̀. ọmọ ọmọ fi dára ni. ọmọ ọmọ fi dára ni. wọ́n láwọn kan bẹ̀rẹ̀ tán pè ní alimahabubu igbe àwọn olólùfẹ́ ọlọ́run tí wọ́n ti nífẹ̀ẹ́ ọlọ́run tán wọ́n lè fìrún lẹ̀ wọ́n lè fàwẹ́ lẹ̀ nínú ọ̀rọ̀ tèmi fi ti ara mi gbọ́ kọ́lọ́mọ́ sábà tún àfa náà ṣe kọ́lọ́mọ́ bá darí wọn sójú ọ̀nà kọ́lọ́mọ́ jù wọn lọ bẹ́ẹ̀ àti gbogbo ẹni tó bá nílùú rò àtẹni tí bá ń sympathize àtẹni tí bá ń gbà pé bí wọ́n ṣe sọ yẹn náà bẹ́ẹ̀ lórí kọ́lọ́mọ́ bá fi wọ́n mọ̀nà kọ́lọ́mọ́ ṣàwọn náà lọ́nà wọ́n ní ẹ̀rí máa búbù láà ẹ rí olólùfẹ́ ọlọ́run tọ́lọ́run fẹ́ràn jùlọ wọ́n ní ẹ wàá rí màbúbù yọ́ọ́ máa sùn yọ́ọ́ máa jí ní tiẹ̀ kí ni wọ́n sọ yẹn jama yọ́ọ́ máa sùn yọ́ọ́ máa ṣe kí ni yọ́ọ́ máa jí ìtumọ̀ ẹni pé kò ní bá wa dá sí ìbádà táwa ń ṣe kí ni táwa ń ṣe yọ́ọ́ kàn sí iye tó bá wù ó lè wà nulẹ̀ kọ́ máa ṣe alúwa kọ́ máa jáde wá kírun jẹ́ máa tọ́ná yàn àbí kọ́ máa ṣe àsìkárù tó bá wù mọ́yì tá ànábì la kalẹ̀ pé ẹ kírun fajiri ẹ kì zuru ẹ kì asiri ẹ kì mọ́gìrì ẹ kì sa ipe ọ̀ràn yẹn sini kọ́kùnrin ọwọ́ amásálásí òun ní dáyìn lọ yọkàn máa sùn yọ máa jìnnì ẹ̀dá pinni tí sùn tí ń jíjọ́ bá ṣe kankan ṣé máa búbu láyìn nù ọlọ́run ni wàrí káwọn máa rọ kàyìn ọlọ́run bá ní ẹ lè tẹ̀ kọ̀kọ̀rọ̀ ẹ lè rúkú papọ̀ máwọn tí wọ́n ń rúkú àwọn wo ni wọ́n ń rúkú àwọn akírun níbo ni wọ́n ti ń rúkú téèyàn ti lọ lè bá wọn Ni masalasi màbúbù láàyè sunulé yóò máa sùn yóò máa jí ẹni rí masalasi wọn ni baba ń bẹ nínú ilé wọn sì halwa ìyá tí ó jẹ níjọ́ alikiyama bá wà sá wọn ni ó lè má kírun pé ọ̀rọ̀ mo fi ti ara mi gbọ́ báyìí ni o <laughs> eléyìí kọjá pé wọ́n bù mọ́ yẹn o ẹni ọba gbọ́ kó lè gbọ́ o. ẹ wá rí mahabubullah. ẹ wá rí mahabubullah yìí tiẹ̀. yóò kàn máa sùn yóò máa jí. yóò máa sùn yóò sì máa jí. kódà ó lè má kírun pé. ó lè má kírun rẹ̀ pé. ó lè má kírun pé. ó lè má kírun pé ìtumọ̀ ẹni pé bọ́ bá wù ó lè wá jímà bọ́ bá wù ú ó lè kí zuri bọ́ bá wù ú ó lè kí asiri kọ́mọ́ kí magrib bọ́ bá wù ó lè kí ìṣáyè kọ́mọ́ kásùbà ìtàǹgbọ́ yẹnu yóò sì máa jẹ́ mahabubullah ta ló sọ bẹ́ẹ̀ nínú tẹ́lẹ̀ àwùlọ́wà àfa wo ló sọ àwọn sàhábà wo ló sọ ìgbà wo lànà bí sọ̀rọ̀ ẹ̀ ibi lọ́lọ́run ti sọ ìtọ́lọ́run sọ ni pé fakhalafa min ba'dihim khalfun adaa'u s-salah ọlọ́run láwọn kan wọ́n padà wá gbẹ̀yìn àwọn ẹni rẹ̀ wọ́n mọ̀ wá rárun láre wọ́n mọ̀ kírun bálabàla wọn ní kí sásìkò ètò bá wọn ni wọ́n mọ̀ kí wattaba'u shawa wọ́n wá jòkó ti adùn ayé yọ ma ṣe ntọ́wù ntọ́wù látẹ̀mí ni ọ ma ṣe fasáwọ́fà yalqawna gayya ọlọ́wọ́n bá ní wọ́n padà wá wọnú náà gáyì ọlọ́wọ́n padà dójú tì wọ́n nínú náà suratu Maryam aya fifty nine lọ́lọ́run ti ní ẹni tí bá ti ń rárun láre ibo ni ọ wọ̀ yọ wọ̀ náà adékè màá búbù ọ wọ̀ náà nù tí ó má kírun pé òṣèwà ní kírun pé ànábì má kírun pé náà ànábì sọ fún wa pé àwọn kan ń bọ̀ tọ́lọ́wọ́n bá wa láti gbà wọ́n láàyè káwọn ọmọ kírun sẹ́kù <laughs> gbogbo àwọn òròrí burúkú báyìí àwa rò pé ó ti kánṣu nínú tàṣọ́wùfù ni ní òjá tó mẹ́nu bá mọ̀ a mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ lẹ̀ kọ́lọ́n wọlé àánú ẹ̀ kó jẹ́ gbọ́ torí ká gbọ́ yẹn ní ó dùn má wa náà káwa àti ẹ̀yin kájọ rí ìyọnu ọlọ́run Al-Qur'an lànà bí fi kalẹ̀ fún wa o hadith lànà bí fi kalẹ̀ fún wa lẹ́yìn méjèèjì khurafat lóku uzabilat dọ̀làlát kákan ronú pé àfa kan sọ báyìí ká dẹ́ bìlífẹ̀ tó sì takò àyà Kùránì tàdí sàdínàbí nígbà tí Mu'adh bin Jabal ti ń lọ sí Yaman àfa ni sahaba sahabe ni anabi ni fa alimuhum tọba ti ṣàlàyé tawhidi fún wọn tán fa alimuhum fi mọ̀ wọ́n sọ fún wọn analaha ẹ̀rìn ife ọlọ́wọ́n ba Allah iftaradu alayhim khamsa salawati ọlọ́run ṣe ní dandan lérí gbogbo ara Yaman àti gbogbo àwọn tó bá jíṣẹ́ fún ipe dandan nìkan kírun wákàtí márààrún fi kulli yawmin wa layla wọ́n máa kí lọ́sàn-án wọ́n máa kí lóru ètò àyíká kí lọ́sàn-án wọ́n kí lọ́sàn-án ètò àyíká kí lóru wọ́n kí ní òru iftarada anna Allah Allah ó ṣe ní dandan níta yìí wá ń sọ fún gbogbo ayé ni pé àwọn màbúbù láàyè wọn lè má kírun pé àmọ́ tí anabi sọ fáwọn sàhábà ni pé ká máa ṣe kínní ká máa kẹrùn pé nínú tí mo fi ti ara mi gbọ́ èèyàn màyá mi wọ́n ní o lè má gba àwẹ̀ pé o lè má gba àwẹ̀ pé. wàárí mahabubullah. ẹ wàárí mahabubullah yìí tiẹ̀. yóò kàn máa sùn yóò máa jí ni. yóò máa sùn yóò sì máa jí. ó lè má kírun pé. ó lè má kírun rẹ̀ pé. ó lè má gba àwẹ̀ pé. ó lè má gba àwẹ̀ pé. ìtumọ̀ ẹni pé tó bá ti gba mẹ́wàá nínú Ramadan ó láǹfààní láti máa jẹun nínú àwọn ọjọ́ tó kù eléyìí ń ṣẹlẹ̀ táwọn mọ̀ wọ́n wà ń ṣakí rẹpẹtẹ ẹ̀yin náà morúkọ ẹ̀ morúkọ wọn wọ́n bẹ lẹ́kọ̀ọ́ wọ́n bẹ ńlọrin ipò kan ní alimọ́tàbàtò yàkínníyà tí wọ́n bá ti dé ipò yẹn nínú sufi tí wọ́n ń ṣe bọ́bá wọn ni wọ́n lè gbààwẹ̀ bọ́bá wọn wọ́n lè má gbà bọ́bá wọn wọ́n lè gbààwẹ̀ kan jà àfa tí wọ́n ń ṣàlàyé màbúbù yìí àfa ni ó lè má gbààwẹ̀ pé ọlọ́run ní kágbá àwẹ̀ pé àbí ọlọ́run sọ bẹ́ẹ̀ ó ní yá ayọ̀ lẹ́dínà àmánù ọlọ́run ní mo pè é olùgbàgbọ́dodo kútìbà alaykumus siyam ay fúrìdọ̀ alaykumus siyam gbogbo àwẹ̀ pátá ọlọ́run ní dandan ní kẹgbà dandan ní kẹgbà àwẹ̀ Ramadan Suratul Baqara ẹ̀yọ́ máa yá mi kọ́lá ọlọ́run tún ṣàlàyé fún àwọn tí wọ́n bá ní uzuri àwọn tí wọ́n pè ní uzuri àwọn tí wọ́n bá ní adar fi Ramadan àwọn tí wọ́n jẹ́ excuses ọlọ́run ọba aláàtọ̀ sọ fún yín pé àní rọmọdán gbọdọ̀ pé níṣẹ́ ó sì wá nígbà àwẹ̀ pé ẹ̀ ń ṣe haidọ̀ àbí ń ṣe ẹ̀jẹ̀ nifas àbí ń ṣe ìrìn àjò àbí ọ̀rẹ́ faman kana minkum marida ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá rẹ̀ nínú rọmọdán aw ala safar àbí ń ṣe ìrìn àjò nínú rọmọdán fa iddatun min ayyamin ukhar ọlọ́run ọba ní kó fàwẹ́lẹ̀ kọ́ wa lọ lè san padà láwọn ọjọ́ míì lẹ́yìn Ramadan ọ gbọ́dọ̀ gbà pé ẹ̀yin náà rí lérí YouTube yóò sàfàyàn nìkan ní sọ ọ̀rọ̀ tó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn tọ̀rí kọ àwọn Sufiya ni àwa sì ti mọ̀ tipẹ́ ẹ̀yin tẹ̀sẹ̀ gba súnà lẹ́ ń ha ha ha òṣàṣe wo tún lé lẹ́yìn mo ní sọ àwa ti mọ̀ tipẹ́ o kọ́dà àwọn ara wọn míì náà ń takora wọn lérí aburú yẹn ipò ẹ̀ má ba tọ̀rí kàjẹ́ fáwọn tẹ́sí o kí ló dé tí wọ́n jòkó sí ibi súnà nábì tó lọ́ọ́ lè gba ogún ni tọ̀rí kọ̀tà nábì ó lè bọ́ sí tọ̀rí kọ̀ ṣéwù ọwọ́ ni wọ́n jọ sanu Ramadan wọ́n làwọn máa ń sin lọ́n débẹ̀ ni al-usul táwọn bá ti wà sọ́là sínú agbo ṣetán yẹn àwọn máa ṣe tó bá ti wà wọn. alimabub nínú tí afa ìṣọ tí mo tún fi ti ara mi gbọ́ ó ní ó lè máa jẹun láàrin àwẹ̀ á ọ̀rọ̀ yẹn bà mí inú jẹ́ púpọ̀ àwọn màbúbù la àwọn olólùfẹ́ ọlọ́run ó lè máa jẹun ní títí ẹ̀ láàrin àwẹ̀ má pé ó lè má pé ọ̀rọ̀ mi nìyẹn Eh, ó lè máa jẹun láàrin àwẹ̀. wárí mahabubullah. ẹ wárí mahabubullah yìí tiẹ̀. yóò kàn máa sùn yóò máa jí ni. yóò máa sùn yóò sì máa jí. kódà ó lè má kírun pé. ó lè má kírun rẹ̀ pé. ó lè má gbàwẹ̀ pé. ó lè má gbàwẹ̀ pé. ó lè má jẹun láàrin àwẹ̀. ó lè má jẹun dágbo ẹ̀. ìtumọ̀ ẹni pé èyí tí ń gbà náà ó lè dágbo kan ọ̀sán kó gbá màlẹ̀ jáde kó máa ṣe kíni kó máa jẹ wọ́n ń ṣe bẹ́ẹ̀ ọ̀kan nínú àwọn tọ́lọ̀ padà fọ̀nàmọ́ tó súnmọ́ mi dáadáa àfààní ní ìgbà tí àwọn ọ̀rẹ́ ń fa wọn wọ́n ní kó wọn náà kó wá gbọ́wọ́ sáwì tọ̀ríkà tìjàníyà òun wá dé ibẹ̀ ó wá ní Ramadan òun yọjú mọ́sálásí báyìí lòun bá bá ṣéwù àtàwọn mùrídìí tí wọ́n ń fi iṣu kan òróró wọ́n ń fi òróró jẹsun lọ́sàn-án Ramadan ó lóun wá ní ha ṣé wọn mọ̀ pé náà wẹ̀ láwa ni ọ̀rẹ́ wọn wá ní kọ́run ṣe sọ̀rọ̀ pé dákẹ́ dákẹ́ ipò táwọn yẹn wà ẹ owó ìdébẹ̀ tó lu sẹ̀ríà ni wọ́n mọ̀ sàwọn sẹ́wọ̀n ni ó lóun wá wò pé àbí òun ò rí náà dáadáa wọ́n tún wá fọwọ́ nojú wọn tún wá lọ sẹ́yìn wíńdò tún wá yọ wọn wò pé àbí ọ̀dọ́dín tóun rí ni kutiba aleikum siyamu lọ́wọ́ àánú Qur'an tí wọ́n bá ti débi ipò tí wọ́n làwọn máa ń dé yẹn àyè gbà wọn láti ṣe anything ọ̀kan nínú àwọn dírẹ́fà àgbàṣẹ́wò kan lẹ́kọ̀ọ́ yìí tí ní dárúkọ rẹ̀ ó dàpọ̀ ti padà wá kú bí mo ṣe gbọ́ ó ló ní ibi tí àwọn sin ọlọ́run dé tí bàbá fún àwọn mọ̀nà dé tóun bá ń báyàwó yàwó ṣèṣì náà báyìí lòun máa rí ànábì wa Muhammad èmi nìkan kí mo gbọ́ táwọn tí àjọ wà nínú sófin gbà yẹn tí wọ́n bá ní parọ́ wọ́n jẹ́rìí sí ti ń onígbà tó máa ń rí ànábì báyìí kì í sí ìgbà tó bá ṣe sàlátù fún ànábì o ìgbà tó máa ń rí ànábì ní fè tètè báyìí nígbà tó bá ń bẹ nílé ìyàwó yàwó sẹ́rí ipò yẹn bẹ́ẹ̀ bá ti débẹ̀ kò sí àràmù mọ́ gbogbo tó bá ti wọ̀ ni kọ́ ọ ma ṣe kí ni kọ́ ọ ma ṣe àwọn tí kò tí ì dépò yẹn nínú sunfi kan ta kò wọ́n àfa suna wa gbẹnu dákẹ́ nígbà téèyàn gbọ́ tó dìde àfa tí ń kódà o lè máa jẹun láàrin àwẹ̀ ẹ má kọsẹ̀ rẹ o kí ló dé tani ẹ má kọsẹ̀ nígbà tó dé pé n ti ṣe dáa kí ló dé tani kọsẹ̀ rẹ àwọn gbà pé ẹ má kọsẹ̀ òun opportunity tóun ní ìwọ lè má ní ipe ọlọ́run ọba aláàyè ọ̀sà alẹ́sà khawasul khawasi nìyẹn ẹ̀sà làwọn yẹn tọ́lọ́run ọ̀sà Abubakar sínú wọn ọlọ́run ọ̀sà Umar bin sínú wọn ọlọ́run ọ̀sá Uthman bin Affan sínú wọn Ali bin Abi Talib radiyallahu ta'ala anhum jami'a. ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa nínú ọ̀rọ̀ tí mo tún fi tì mí gbọ́ nípa ọ̀rọ̀ màá búbu là àfààní ọlọ́run retí iṣẹ́ lọ́dọ̀ ẹ̀ ìtumọ̀ ni pé kò retí àwọn iṣẹ́ ìbáàdà tẹ́yìn ń ṣe tẹ́ǹdára yín làmú yẹn ọ̀tọ̀ ń tiẹ̀ ọlọ́run retí iṣẹ́ iṣẹ́ ká fi di mahabubula. wárí mahabubula. ẹ wárí mahabubula yìí tiẹ̀. yóò kàn máa sùn yóò máa jí ni. yóò máa sùn yóò sì máa jí. ọ̀la o lè má kírun pé. o lè má kírun rẹ̀ pé. o lè má gbàwẹ̀ pé. o lè má gbàwẹ̀ pé. o lè má jẹun láàrin àwẹ̀. o lè má jẹun dágbò ẹ̀. àmọ́ tó bá wo sánmà báyìí lẹ́ẹ̀kan náà. tó bá wo sánmà náà lẹ́ẹ̀kan báyìí. tó bá lọ́dọ̀ wọn ṣe yóò ṣe. tó bá lọ́dọ̀ wọn bó ṣe yóò sì ṣe. ẹ gbọ́dọ̀ farawé o. ẹ gbọ́dọ̀ farawé o. orí mahabubula ni. orí mahabubula ni. ọlọ́run ò retí iṣẹ́ lọ́dọ̀ ẹ̀. ọlọ́run ò retí iṣẹ́ lọ́dọ̀ ẹ̀. ọmọ ọmọ fi dára ni. ó ọmọ fi dára ni. níta gbọ́ yín ni ẹ iṣẹ́ káàfin ṣe kínni káàfin di màbúbù láà wọ́n ní ọlọ́run ò retí iṣẹ́ lọ́dọ̀ títí ẹ̀ ah kí ni àwọn ń ṣe ní ayé kí ni àwọn ń ṣe ní ayé lẹ́yìn iṣẹ́ Allah subhanahu wa ta'ala ó ní wàmà umiru ọlọ́run làpá wọn láṣẹ kan wá ṣe kankan illa liya'budullaha àfi kan wá sin ọlọ́run mukhlisina lahu din kán Se ṣe pẹ̀lú sincerity ònàfà à kán má jẹlẹ́bọ wàyò kí mo sọ̀la <laughs> ọlọ́run bá ní sẹ́tàn wá sí nìyẹn a máa kírun ní gbogbo gbà wàyò tó zaka kán sì máa yọ zaka wọ́n sì lọ bí iṣẹ́ kán tó rí zaka yọ àbí ọlọ́run ní wadhalika dinul qayyima ọlọ́run ní eléyìí lẹ̀ sìn tó dúró déédéé ẹ̀sìn tí ò sábúrú mbẹ̀ ẹ̀sìn dáadáa tí mo fi ran yín nìyẹn o kẹ́ ẹ wá ṣiṣẹ́ ọlọ́run sẹ́lẹ̀ amọ̀lẹ̀ nínú àyà kan ọlọ́run ní wọ́kulẹ̀ ìmàlù ọlọ́run bá ní ẹ̀ máa ṣiṣẹ́ fasayarallahu amadakum wa rasuluhu wal mu'minun ọlọ́run ríṣẹ́ tẹ̀ ń ṣe o iṣẹ́ kí ni jama iṣẹ́ ìbáàdà lẹ́yìn náà anabi ńgbà wà láyé anabi náà ríṣẹ́ tẹ̀ ń ṣe o ń ṣàkíyèsí yín o àwọn olùgbàgbọ́ òdodo náà ríṣẹ́ tẹ̀ ń ṣe gbogbo tó ń ṣe ìbáàdà ìmọ̀ dìde lóru wọn máa ń ṣe gbogbo ẹ̀ Suratu Tawba àyà one oh five lọ́lọ́run tí ni ẹ máa ṣiṣẹ́ afa ni ọlọ́run ọ̀rọ̀ ti ṣiṣẹ́ lọ́dọ̀ títí ẹ̀ àwọn yẹn náà ń pè ní bàbúùbù nínú tasawuf nínú ẹ̀sìn sufi tọ́lọ́run níjà bá wọn ṣe tá ilé pàdé ọlọ́run àwọn tàṣe wà ń bẹ ọlọ́run lé wa kó ń bẹ òdodo lọ́n wá àmọ́ bí tó jókòó sí yẹn ìdí ẹ̀rọ ni àwọn tó jókòó sí yẹn òpùrọ́ ni wọ́n kéèyàn gbà pé ẹnìkan bẹ nínú àlùmọ́ ànábì ipò ọlọ́run ò ní ọlọ́run ò bẹ́ẹ̀ níṣẹ́ ò retí iṣẹ́ lọ́dọ̀ ẹ̀ kí ni wọ́n á retí lọ́dọ̀ ẹ̀ ń retí kọ́ ọmọ ọ̀nà dúkàkí kọ́mọ ní ẹ máa bọ̀ ẹ máa bọ̀ ẹ máa bọ̀ wọ́n ṣàdúrà fún yín àdúrà yín ọgbà ẹ di ẹ lò lọ́wọ́ ẹ dá fún yín. nígbà tá a fọ wa parí ọ̀rọ̀ afa ní ẹ gbọ́dọ̀ farawé o ah, a gbọ́dọ̀ farawé ajẹ́ pé n ti ń ṣe ọ̀dà tó bá da kò sí tó ní ká má fara wé nínú tí afa sọ wọn lẹni ta wí wọn ni àmọ́ tí ọba wo sánmà ní tí ọba ti ní kí Allah ṣe Allah sì máa ṣe e, èrè tí onítọ̀hún jẹ òun náà ni pé yọ́ọ́ máa pàṣẹ fún ọlọ́run àbí yóò máa bẹ ọlọ́run tó bá sì ti bẹ lẹ́sẹ̀kẹsẹ̀ lọ́lọ́run ó máa gbọ́ àdúrà rẹ̀ ìtọ́lọ́run sì ní kó òun ṣe òun ṣe kíni òun ò ṣe. wárí mahabubullah. ẹ wárí mahabubullah yìí tiẹ̀. yóò kàn máa sùn yóò máa jí ni. yóò máa sùn yóò sì máa jí. kódà ó lè má kírun pé. ó lè má kírun rẹ̀ pé. ó lè má gbàwẹ̀ pé. ó lè má gbàwẹ̀ pé. ó lè má jẹun láàrin àwẹ̀. ó lè má jẹun dágbò ẹ̀ má àmọ́ tó bá wo sánmà báyìí lẹ́ẹ̀kan náà. tó bá wo bó ṣe yóò sì ṣe. ẹ gbọ́dọ̀ farawé o. ẹ gbọ́dọ̀ farawé o ẹ wo ọ̀rọ̀ yẹn bí ṣe ń takora wọn èyí ọgbà wẹ̀ pé olóhùn fẹ́ sọ fọlọ́n kọ́ máa ṣe nǹkan lẹ́sẹ̀kẹsẹ̀ èyàn ń jẹun lásìkò tó wù nínú Ramadan gbogbo àwọn ìròrí báyìí kò ní rí ẹsẹ̀ fi walẹ̀ nílẹ̀ Yorùbá kí gbogbo ẹni tó bá fẹ́ sọnù kó tètè ṣàkíyèsí ara rẹ o ìròrí yìí ti wá tipẹ́ o tá a ti ń já ológun tipẹ́ o kọlọ́wọ́n wọlé àánú ẹ̀ kọlọ́wọ́n sábà darí wọn sójú ọ̀nà ọlọ́wọ́n agbára ọlọ́wọ́n bá wa ọlọ́wọ́n lọ́wọ́n máa dáhùn wọ́n máa dáhùn wọ́n máa dáhùn ìpèpè ẹni bá pè wọn àmọ́ fi má jẹ̀mú sí ọlọ́wọ́n bá ní ujibu da'wata da'i idha da'an ọlọ́wọ́n ní máa dáhùn tí ẹrú mi bá ti pè mí fali yastajibu li ọlọ́wọ́n ní àmọ́ kí ẹrú mi kóhun náà ṣe kíni kóhun náà dá mi lóhùn gbogbo tí mo ní kó máa ṣe kó máa ṣe ìdí mo ní kọ́ mọ̀ ṣe kókó ń bẹ́ẹ̀ tí má ti ń ṣe bẹ́ẹ̀ èmi ọ̀ma dá lóhùn wọ̀lì yóò mi ní bí kó sì má ṣe bọ́ kọ́mọ́sóògùn kọ́mọ́sóògùn tajà kọ́mọ́sóògùn awúre kọ́mọ́dínkámọ́dé kọ́mọ́sóògùnkámọ́ra kọ́mọ́sẹ̀gbẹ́ awo kọ́mọ́sẹ̀gbẹ́ múlẹ̀ kọ́mọ́sẹ̀gbẹ́ àjẹ́ kọ́mọ́sájò kọ́gbìn mi nìkan gbọ́lé mi nìkan gbìn mi nìkan lọ́ba tá a sìn èmi nìkan lọ́ba tá a sìn mọ̀ ń wá ràn lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ nígbà ṣòro Suratul Baqara àyà one eighty six lọ́wọ́ ọlọ́run bá ní tọ́ba ti gbà mí gbọ́ ọlọ́run bá ní ìmà dáhùn tí má ti ń ṣe kíni tí má ti ń tẹ̀lé àṣẹ mi ìwọ ọ̀dọ́ ọlọ́run lóhùn oníwọ̀n máa pàṣẹ fọlọ́n gbogbo àwọn tá a wí yìí wọ́n kàn ránjú wọ́n wòkè náà ní pé lágbájá kọ́ máa lówó ẹni tó ní kéèyàn máa lówó yìí ẹ̀kọ́ kan ni wọ́n ní kírun wọ́n ní èyí tó bá wùnú àwẹ̀ nígbà sọ́lọ́ wọn dẹ̀ ti sẹ́ni tí ọ̀dáhùn ìpèpè títí ẹ̀ nínú máa jẹ́ ká dùn gbà òun náà ní al-istijaba lillah kéèyàn dá lọ́n lóhùn ó sì lè dọ́lọ́n lóhùn àfikún ọmọ ṣe tọ́lọ́ ni ọmọ ṣe tó kókó mẹ́ kókó mẹ́ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa eléyìí ó wà nù àwọn ọ̀rọ̀ tí ń lọ tí a sì gbọ́dọ̀ dá sí ká má bàa dá alábòsí nínú súnà gbogbo àfa súnà tó bá gbọ́rọ̀ yìí tó dákẹ́ tó sì láǹfààní àti sọ̀rọ̀ ọlọ́run bí tó bá di al-Qiyamah torí ọ̀rọ̀ yẹn àwọn èèyàn ti fa sérí ẹlòmíì ti gbàgbọ́ bẹ́ẹ̀ wọ́n wá ópin ọ̀nà alẹ̀ fún gbogbo àwọn olè àtòpùrọ̀ àtọ̀daràn yọ́ọ́ o ẹ má fara wéru wọn o bàbá kan bẹ náà ní ilẹ̀ yorùbá tí wọ́n ní wọ́n wà mọ́bìnrin lọ́rùn lọ́sàn-án gan wọ́n ní màbúbù ni o mọ̀jìdúbù ni o pípé ìṣesí tí wọ́n máa yàtọ̀ sí ti yín ọ̀kan náà àwọn tó túbá sẹ́ tó túbá gbóhùn ṣe mọ̀lúdì mọ́ ó nígbà tó òun ti túbá gbóhùn ní ṣe mọ̀lúdì mọ́ òun kan lọ mọ̀lúdì wọn bá ní káwọn ọkí àwọn ṣéwù nínú ilé bí ẹ̀yìn ṣáàyìn kó tó di pé wọ́n bọ́ sí agbo mọ̀lúdì lálẹ́ onígbà tó ń wọ àárín àwọn àgbà sẹ́wù tí wọ́n ń jòkó báyìí ó ní gbogbo ṣìnà àbùnà mu olóhùn wa ní ah, kí ló dé àwọn tó wá sọ fún mi pé àwọn wòlíì làwọn àwọn firi ah, ẹ̀yin ò gbọ́ ṣe sún firi àbí èyí tó burú jù bá lọ mẹ́mẹ́ èmi ọba sọ̀rọ̀ sufi Junaid àti sufi. Uh, àwọn tí wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ tí wọ́n ń pera wọn ní mùtàsọ̀wé fún tọ́jẹ́ pé zúdù làwọn gbà lérò a sọ̀rọ̀ àwọn yẹn ẹ̀yin náà mọ̀ pé àwọn yẹn kà ń sọ àwọn yìí táwa táwọn tí wọ́n bí wa sọ́dọ̀ wọn táwa táwa sekiri táwa mọ̀ àtàwọn lárúbáwá tàn kàtírà wọn láìbírì wa ní jamiatul imam nígbà wọn ni ká máa ṣe research lérí nashatu tasawuf mọ̀ọ́kọ́ báàtù lérí ẹ̀ mọ̀ọ́kọ́ báàtù lérí ẹ̀ ipe ẹ lè ṣe research kìnnà ṣáàtú tasawuf kìnnà afukaru ni mutasawufin aqaiduhum ìta tójúbọ ni àwọn àdánwò mi ń bẹ tọ́jẹ́ pé àwọn mutasawufun ọ̀dọ́ wa ń bí gan wọn ò tí ì já sí tọ́wọ́ nínú àwọn tẹ́lẹ̀ àyẹn tọ́jẹ́ pé àwọn náà sì ń bọ̀ wá bẹ́ẹ̀ nínú àwọn àgbákò nínú rori tí o ti sẹ́ni ti ń ṣe nínú àwọn mutasawufin tọ́jẹ́ wa ń bí àwọn ni Lárúbáwá lọ́kọ́ Lárúbáwá nìkan lákọ́ lọ́n pẹ̀lú Lárúbáwá ṣé lárúbáwá lọ́wọ́ ránṣẹ́ wa ní abánabi sallallahu alayhi wa sallam ọlọ́mọdé rò rí wa ọlọ́mọdé ọ̀dàrú o ayọ́mọ ayá mi ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn nǹkan tí máa ń jẹ́ kí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ min alamati mahabbatillahi ta'ala òun náà ni kéèyàn ọmọ rí yọ̀ọ́nà àwọn òbí yàn ẹni tí òbí rẹ̀ bá ti ń dunnú sí ọlọ́run ọba aláǹ sí ànábìnrin rídọ̀lá fi rídọ̀ wàlídé nínú ẹgbà wa kan rídọ̀ rọ́bì fi rídọ̀ wàlídé ọlọ́run wọn máa dunnú sí ẹrú lókùn gbà táwọn òbí rẹ̀ méjèèjì bá ń dunnú sí ọlọ́run mọ́sá sànú wa o gbogbo nǹkan táwọn máa ṣe táwọn òbí wa tí ni wọ́n fi máa dun sí wa kọ́lọ́ mọ́sá jẹ́ àmà rí iṣẹ́ o mìíràn alámàtí mahabati lahi lil nínú àwọn nǹkan tí yẹn máa ṣe tọ́lọ́ fi máa fẹ́ràn yàn ìtìbá òsùnà òun náà ní kéèyàn máa tẹ̀lé sunna ẹ kó níbi tórókò àsòfíà ẹ kúrò níbi tìjàníyà kọdíríyà ẹ kúrò níbi ẹ̀sìn ìbílẹ̀ ẹ̀sìn súnà nábì ẹ má ṣe yìí táwọn bàbá yín gbé kalẹ̀ yìí táwọn nábì gbé kalẹ̀ ní ẹsẹ̀ ẹ̀yin tẹ̀sí jọ́ máa fà táwọn bàbá yín bá ń ṣe mistake ẹ máa kọ̀rẹ́ẹ̀tì wọn o ẹ máa kọ̀rẹ́ẹ̀tì àwọn bàbá yín nítorí àtibọ̀tán tẹ́ bá fẹ́ràn àwọn bàbá yín tí àwọn bàbá yín bá ṣe mistake ẹ pè wọ́n sí kọ̀rọ̀ kẹ́ wọn ẹ pé bàbá à ń tẹ́ sọ yẹn ọ̀dà máa o ẹ má sọ̀rọ̀ ẹ má o sunna eh, ti gbòde o kọ́lá Allah kọ́lá Rasul àwọn afáfẹ́ máa gbọ́ sí o gbogbo àwọn mùsùlùmí sìn kọ́lá Allah kọ́lá Rasul wọn jókòó ti ń sìn o ẹ má sọ̀rọ̀ ẹ má kọ̀dá o torí ń tẹ́ sọ yẹn kò sí evidence nínú Al-Qur'ani kò sí evidence nínú sunna o Baba ní ah ọmọ dáadáa ni ọ ah ọ̀dà ah ní sọ́mọ́ àmọ́ o tún wá ní kí bàbá ọmọ gbọ́ nsọ́hùn kí bàbá ọmọ sọ́ọ̀sọ́ kí pé ní wọ́n sọ yẹn kò sí tó burú mẹ́ kò sí tó burú bí kí kéèyàn máa jẹun nínú ọ̀sán Ramadan irú màá búbu ni ẹ kò sí tó burú bí kí kéèyàn máa gbàwẹ̀ pé láì ṣe pé ó ní kánsà tí ò lè gbàwẹ̀ rárá kódà bí ò lè gbàwẹ̀ rárá gan yóò ṣe fídíà ó burú ọ̀rọ̀ yẹn burú chai níta bẹ́ẹ̀ lọ́ọ̀ ni pé kọ́lọ́mọ́jírẹ́ ọ jáde lẹ́nu wọn mọ́ ọlọ́run bá gáìdì wọn kó bá darí wọn sínú sirati al-mustaqim kọ́lọ́n sàlékún thabati àwọn náà agbọ́dọ̀ dákẹ́ taba dákẹ́ àwọn yóò fa ọ̀rọ̀ náà lọ tí wọ́n ti fa lọ àwa ta dákẹ́ yẹn lájìyà ẹ̀yọ́ mayami nínú tí ọlọ́run bá aláàmọ́ fi ń fẹ́ràn yẹn gan òun náà ní kéèyàn fẹ́ràn ànábì kó máa wá tẹ̀lé ànábì gbogbo tá ànábì bá ti ṣe ni kó máa ṣe ní tá bá ti ṣe kó bá ànábì bá ti ṣe gẹ́lẹ́ náà ni kó ṣe kíni kó ṣe ọlọ́run bá ní qul in kuntum tuhibbuna Allah fattabi'uni ọlọ́run bá ní ìrẹ́ ànábì bá mi sọ fún yín pé tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run èmi ni ẹ tẹ̀lé tẹ́ ẹ bá ti wá tẹ̀lé mi ànábì yuhbibkumullah ọlọ́run wà nífẹ̀ẹ́ yín suratu al-imran aya thirty one tó ti tẹ̀lé ànábì kí ni ó ṣẹlẹ̀ sí ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ tó ti nífẹ̀ẹ́ rẹ̀ tán yóò wá fífẹ́ rẹ̀ sẹ́mi àwọn èèyàn ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa àrídọ̀ bí qada'illahi wa qadari kádàwọ̀ báyàn àmì wò ìró àti bùbá àdánwò gbogbo àti ro kò sọ́gbọ́n tó fẹ́ dá tọ́lọ́run fi nídàn wò ọlọ́run wa mìyàn wò ìwọ́n àgbà pé dáadáa lọ́lọ́run ṣe àrídọ̀ bìkọ́dọ̀ ìlà ipe mọ̀ yọnu sí tọ́lọ́run ṣe yóò ní inna lillahi wa inna ilayhi raji'un ọ̀dọ̀ ọlọ́run láti wá èyí tọ́lọ́run gbà náà ọlọ́run ló gbà lẹ́yìn náà yọ wá gbà pé dáadáa lọ́lọ́run ṣe yọ yọnu sí àdánwò yẹn ipe ọlọ́run ọba aláyé ṣèkà ìmọ̀ ń anabi wa muhammadu sallam anabi ni ina idọ mali jazai maa idọ mili bala anabi ni bí àdánwò bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni ẹ̀san téèyàn gbà láyé àti lọ́run bẹ́ẹ̀ ni ó ṣe pọ̀ tó wa inna Allaha ọlọ́wọ́n bá wa idha ahabba qawma ibtalahum tọ́lọ́ bá nífẹ̀ẹ́ àwọn àjọ kan ọlọ́wọ́n dán wọn wò faman radiya ibi tá n lọ nìyẹn faman radiya ẹni bá yọnu bọ́lá ń ni alhamdulillah alhamdulillah owó rẹ sọ̀nù ní alhamdulillah ọmọ rẹ kú ní alhamdulillah alhamdulillah àti kíni kí wọ́n ṣe alhamdulillah anabi ni gbogbo ẹni tó bá lè yọnu bẹ fọlá òrìtọ ọlọ́run sì máa fẹ́ràn ẹ ọlọ́run fi sínú àwọn fi jẹ́ màá búbu nìyẹn